على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إنك حميد مجيد على بعد فاصبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك عبد العليم الحكيم اللهم علمني ما لم أعلم وانفعني بما أعلم وزدني علما اللهم اغفر لي خطيئة اللهم اغفر لي خطيئتي والجهل وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي جدي ونفسي وحمدي وفطري وكل ذلك عندي اللهم اغفر لي ما قدرت وما أخرت وما أسررت وما أعلمت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر يا ذا الجلال والإكرام ثم بعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته أدعوك الله سبحانه وتعالى وزايد واسي láti bẹ̀rẹ̀ ọ̀pàdán bí a kò yí ní mùsùlùmí abẹ́ àwọn ọ̀sùn àwọn wákàá tó jẹ́ ọjà tó máa yẹ wá ní dára ní sátidé tó kẹ́rù nínú oṣù àkọ́kọ́ ọdún yìí máa wà ní títí ọ̀nàkọ́ lọ́dúnjá ti wẹ́rẹ́wẹ́rẹ́ ó fẹ́ ká ru àwọn tí wọ́n máa ń ṣe ìdíje tàbí tí wọ́n fi ìgbà dára tí tó bá ti ń dé parí lọ yóò máa rẹ àwọn méjèèjì lọ́dọ̀ tí wọ́n bá ti jù méjì lọ yóò máa rẹ̀ mọ́ ẹ tí ó gbégbá orókè mọ́ omi ẹni tó bá ní ìfaradà jùlọ nínú wọn gbogbo wọn náà ló rẹ̀ ṣùgbọ́n tó lè mú ilẹ̀ yẹn mọ́ra pẹ̀lú padà fún orí bẹ́ẹ̀ lọ́rọ̀ rọ̀mọ́tọ́nù gbàtà bẹ̀rẹ̀ ẹ̀rù pé egungun wáyé pàràpàràpà tó yá ó dà lórí ẹ̀ díẹ̀ díẹ̀. Nígbà tí wá ń fẹ́ débi tí ọ̀rọ̀ parí ti ẹ̀ tí àsìkò yẹn làwọn èèyàn tó á múra sí ọdún ń parí láti ṣe kò kéré. Nítorí náà ẹgbẹ́ jẹ́ ká fọ́ lẹ. Ẹgbẹ́ kí á rojú. Ẹgbẹ́ kí rẹ̀ rẹ̀ sí mú wa. yá kọ́ṣe ànábì wa Muhammad sallallahu alaihi wa alihi wa sallam tó ṣe pé tó bá ti fi ìdákẹta Ramadan àwọn òru tó kẹ́ Ramadan tọ́lọ́wọ̀n bá jẹ́ ní ọjọ́ lọ pé sáàdá ní ìgbà rọ́pù ànábì yóò fi ṣòkòtò ẹ̀ nífi dáadáa ní ẹgbẹ́ yóò tún túnra mú yóò dára sí yóò tún wá túnra mú lẹ́ni tí ó ṣe àfikún àti àlékún ìjọsìn yìí tó ń bá bọ̀ tẹ́lẹ̀ bí ànábì yóò fi ilé rẹ̀ lẹ̀. yóò lọ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ náà àmọ́ ẹ̀yà wa náà tí wà nínú ẹ̀yìn pàǹtì báyìí ṣùgbọ́n àwọn akọ́lọ́wọ̀ kádàrá láti ilé lọ sí àwọn kádàrá kálẹ̀ jẹ́ ẹ̀yìn nínú mọ́ṣáláṣí yóò fi di ọjọ́ ọdún nílé wa náà lórí pàjì orúkọ́lé àlẹ́bí ìpínlẹ̀ tó yóò tún lè mọ́ ayé kọ́gbọ́ àgbàdá òun yóò tún ṣí àwọn ará ilé rẹ̀ lójú wọn múra káwọn náà mọ́ kọ́lẹ̀ tó yá ládùúgbò wa sí àmọ́ṣáláṣí tí wọ́n gbé ní ìyáàrùn láì kájú lóru nínú Ramadan ìyẹn lọ́sílà àlùlọ darapọ̀ mọ́ wọn bí ó bá ti wá ń fà níbẹ̀ nínú yàrá wa náà kárí pé lọ́sílà táàrí ẹ̀ tó lé sí ìṣẹ̀lẹ̀ ẹ tí ò bá yàn rárá fún wa mọ̀ èèyàn báyìí kí ọmọ ìdí ń pò mọ́ òru kẹẹ̀ẹ́dọ́gbọ̀n la lò kọjá ẹ̀ torí pé àwẹ̀ pé twenty five million tí gbogbo ẹ bá kó ìyẹ̀wò ẹ mọ̀jà ká títọ̀ tún la èyí ọ tún láì mẹ́jẹ kó kù wá rẹ̀. ẹ tó tó ní náà gbọdọ̀ lágbé ọlọ́run ṣàlùwà. a mọ̀ tẹ̀síwájú nínú àlàyé lọ. sura nine aya one hundred. Àlàyé yẹn náà láti ń ṣe Ramadan ti bẹ̀rẹ̀. abẹ́ Allah subhanahu wa ta'ala tó jọ̀wọ́ jàrí kí ó mọ́ dáàbò wá níbi àṣìyí àti àṣìsọ tó tọ́ àwọn wa sọ́nà tó dáàbò bá wá náà níbi àṣìgbọ́ kó fi ẹ̀sìn ọ̀wá lọ́rùn أعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفسه ونفسه بسم الله الرحمن الرحيم قرأت من هنا الأوالي يجيب الشيء يا بسم الله الرحمن الرحيم والسابقون الأولين من المهاجرين والعمل والذين اتبعوهم بالإحسان رضي الله عنهم ورضوا لهم جنات تجري تحتها الأنهار فيها تحت الأنهار فيها أبدا ذلك القول العظيم نعم Allah subhanahu wa ta'ala ní ẹni bá burúkú láti jẹ́lu rere wọ́pá bíkúnlẹ̀ ọ̀wọ̀lú àwọn aṣáájú àwọn ẹni àkọ́kọ́ nílẹ̀lẹ́mọ̀ láàkiri nínú àwọn àjíròrò àwọn tó ṣe ìdíra láti wọ́n kalọ̀ mọ̀síínà ìwọ̀lẹ̀ àǹsọ́rọ̀ àtàwọn àǹsọ́rí àwọn tó gbà wọn láti jù nílùú والذين اتبعوهم بإحسان أتمتع بدادا دليل الفاتح وهي رضي الله عنهم ورضوا عنه الله ẹlẹ́dàá òjì yọ lóṣùmá wọ̀rọ̀ tó hàn àwọn náà sì yọ ló bí ọlọ́run bá ṣe fún wa tó fún wa lẹ́sàn-án dáadáa wọn tí wọ́n ṣe lóṣùmá wà á tẹ̀lé oúnjẹ mẹ́ẹ̀sì ọlọ́run tó ti fi sílẹ̀ fún wa tàbí ó pa ní tó sílẹ̀ sí wọn jàǹmẹ́ẹ̀sì àwọn ọgbà ìrẹ́ra kan èyí tó ṣe pé láti rí ló ń ṣàn ní abẹ́ rẹ̀ àti nísàlẹ̀ rẹ̀ alẹ́ àmì hàn àwọn olùkù kọ̀ọ̀rì ní nàbí hàn wọ́n ṣùgbẹ́rù tó bẹ́ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ àgbàlọ́ láíláí abada láíláí dáríkà nípa òṣùlá àbí ilé ìlú èrè jẹ́ èyí tó tóbi jùlọ láwà ìṣẹ́ àwọn àìsọ wípé àwọn òní àìsọ nàìjíríà wọlé àìsọ àwọn òní àwọn tẹ́ ṣe ń gbé lábàtí mọ́gbà lọ́nà sí máa kàn tó gbà lára ìjọba alérúkọ wọn ní asọ̀hádà àwọn ìgbàgbé àti ìfẹ́ ọlọ́gbọ̀n àdéhùn àdéhùn ọ̀dà nígbà wá débi pé lẹ́nà sọ̀hádà أزواجه أي أزواج النبي صلى الله عليه وآله وسلم من الصحابة وهن أيضا من آل البيت أي An آل بيت رسول صلى الله عليه وسلم إليه onígbà kanu súra sáàbù kiri ìsúra ẹlẹ́ẹ̀kẹfà nílọ́gbọ̀n àyà tàbíbírì lánà aláàtúwánà àgbà aláàtúwá àkàwà kọ́mìnà sí ìlú yóò fi kó nà wà láà bàbá ọwọ́ jìnà bàbá òjò jẹ́ ìṣẹ̀rí àti orí bàbá

إنما يريد الله عيد إنما يريد الله إنما يريد الله أقول الله Ọlọ́run ẹni ìyàwó àlẹ́bí wàkọ́ọ̀nà bí ìlú ìgbónà bẹ́rẹ̀bà ti tu náà lánàá ẹbí bí máa lé ẹgbẹ́lẹ́ yìí jùkú ẹwà máa jáde kòkìkòkì bàtàbá òjì ìjàdì ní ìyàwó ìlà bí ìjáde àwọn aláìmọ̀kan jọ aṣàlàyé ẹ̀ náà bí àwọn obìnrin ṣe máa ń rin ìròyìn nígbà náà àwọn aláìmọ̀kan àwọn aláìmọ̀kan pé pé kò sí mà fún wọn ṣùgbọ́n àwọn tí wọ́n lẹ́kọ̀ọ́ nínú àwọn táwọn ànábì ọlọ́run ọba ṣe kọ́ lẹ́kọ̀ọ́ ṣáájú àwọn obìnrin wọn máa ń bu ara wọn nínú wọn làwọn obìnrin Europe pàápàá jùlọ west bank Europe. Ìjọba lọ sí àwọn obìnrin ní western europe represented by uk pàtàkì united kingdom ẹgbẹ́ tó ti fi àárọ̀ tó ti fi òní tí a bá ń ṣe ìgbéyàwó ẹlọ́wọ́ aṣọ tí wọ́n wọ̀ yàtọ̀ sí àtàwọn ìdílé ti bá ṣáda ìdí ẹ̀wọ̀n àwọn ìdìbò ẹ̀ṣẹ̀ aṣọ yẹn yóò tòbi yóò sì wọlé obìnrin yẹn ó sì kúrú. Nǹkan tẹ́tọ̀ wá fi bá jẹ́ pé wọ́n lọ sọ aṣọ tó ṣe pé ó fẹ́ ẹ́ títí ṣe tó yẹ wọ́n lọ rí inú ẹ̀. Ṣùgbọ́n tẹ́lẹ̀ ni òun ní aṣọ tó fẹ́ ní bàbá. Tí ọkọ̀ yẹn bá ti wá tẹ́ bá ti wá fi obìnrin yẹn ní lọ́wọ́ ní ọ̀fà ìgbà náà ẹ̀ gbé lóṣù fún ọkọ̀ yẹn. Don't you believe part of that tradition? Àṣà àwọn ìlú Gẹ̀ẹ́sì. Níbo ni wọ́n ti rí àṣà lóbìnrin wọn máa wọṣọ gẹ̀rẹ́gẹ̀rẹ́? Ìrẹ̀tọ́ bá lè ka ṣé sí àná. Tàbí tó wọ àwọn àtìgbé adapted shape láti ìgbé ẹ̀ má lọ rí. Ẹgbẹ́ tí Róòpù John àwọn aṣọ gẹ̀rẹ́gẹ̀rẹ́ yẹn làwọn obìnrin wọn máa wọ̀ olóòpàá tó jẹ́ pé nínú bíbélì ẹ̀rọ ìgbòjì ẹlẹ́ẹ̀fà ọmọ wa ń ṣe táwọn ìyá wa ń ṣe nínú bíbélì nínú ìgbèjì àkọ́kọ́ ìtọ́kọ̀ kó àwọn òṣìṣẹ́ ọlọ́ọ̀ títí tó fi lù mí. ẹ ń sì rí pé lẹ́yìn tí ipa ọmọ wọn yá máa lọ àwọn tí wọ́n hàn nínú àwọn tí wọ́n sọ pé àwọn ń bá rẹ̀ ó ma ní àtúndà ọmọdé ọdún tó bèbè jọ àtúndà àwọn páàkì lórí ìlú àti pàtẹ́jì ẹgbẹ́ àwọn obìnrin wọn náà wọ́n ya àwọn obìnrin wọn sọ́tọ̀ àwọn tí wọ́n pè ní báyìí wọ́n yà wọ́n sọ́tọ̀ àwọn náà máa fẹ́ ẹni tó jọ wọ́n ní ìmọ̀ rẹ̀ ibi táwọn náà tún ti ṣì í ṣàgbéṣẹ̀ tọ́nù bọ́rọ̀ rẹ̀ ti rí ni pé ìtọ́lọ̀ mú wa yóò rí ìpadà láti sọ àwọn èèyàn kí wọ́n ṣe ìtọ́lọ̀ ìṣọ̀kan náà. Gẹ́gẹ́ bí wọ́n da iṣẹ́ ájú ìlú máa wà lọ́wọ́ nígbà yá àmì lẹ́yìn ìbẹ̀rọ̀ ní ìlọ. sí ìsìnkú ilé tó ga nínú ìdàrúdàpọ̀ tó ṣe olórí pé pọ́pà àti márùwà jàmá àti márùwà yìí tí ó ṣà bí ìkànnì ọkọ̀ kan wọn. Bí ẹ bá ti wọ́n pàdé fi sí sí àdáyé báwọn márùn àti àtọ̀tẹ̀ ẹ̀rí pé òòṣà yẹn là ló lọ fún ìgbàlẹ̀ fún ó dàrú. a ti sọ fún àwọn òṣèré láàárọ̀ òkè lọ́wọ́ òkè àná ومن كانت صلاته عند البيت لا بكاء وتسبيح الصلاة هي táwọn obìnrin ó ní òògùn náà àtẹwọ́tò wọn sí fi àwọn ẹ̀bẹ̀ ni wọ́n máa ń lo aṣọ tí ó gbogbo ara wọn tó yí yẹn padà wọ́n ló ti yé lọ́rọ̀ kan àwọn ń ti wọn bí àwọn bá wá ṣe ń dàgbà sí omi ìmáàmù tí wọ́n lo aṣọ táwọn obìnrin kò sì léwọ̀ yẹn àwa máa tóbi sí ìgbàdàn wà ń ti yóò bu ara wọn díẹ̀ nígbà tí wọ́n ń di mọ̀ dáná ẹmọ owó máa ń jẹ owó pọ́pùlà ní kábílíkì ní sẹ́ńtúrì wọ́n pè ní mọ́dà tìrìsà mọ́dà tìrìsà ẹ̀rí pé aṣọ gẹ̀rẹ̀yẹ tó bolẹ̀ tó gbogbo ara rẹ̀ àtọ̀sójú àtọwọ́ nílò so lọ́dọ̀ tí wọn àwọn tó sì jẹ́ ní ọmọ ìdíbílíọ̀nù wọn ó lò ṣùgbọ́n òní yóò tóbi dáadáa ní wọn bá ti wá ń dàgbà tí wọn bá ti wá ń jí wọn wọn wà lọ sí orí tó tóbi jù sí yẹn bẹ́ẹ̀ sì ni bíṣẹ́ rí àjọ ni pé nígbà tí wọ́n wà ní ọ̀dọ́ ní ti sí tí wọ́n ìdàgbà yẹn ìgbà yẹn ló yẹ kí wọ́n gbé òyìn báwọn wá lọ ń kó fún àgbàlagbà. Ṣébẹ́ Sọ́ọ̀tù Nóòrù sọ fún wa wípé wà láti náà ha wọ̀lẹ́ fún náà ha àlẹ́ yìí ní ẹ̀yìn ìyàwó ẹ̀yìn ìyàwó láti náà lè rí ìdáná. أن يضعن ثيابهن غير متبرجات بزينتهن ọba ló ṣe ìdí ẹ̀ṣẹ̀ fún àwọn obìnrin ìròyìn ní jẹ́ kí o ti bá láti gbàjẹ́ ti wà lọ́mọdé títí tí ó fi dá arúgbó tó bá ti wá ń da arúgbó kò sí áyíyà tọ́ ọ̀lẹ́ ìrìyà àgbà tó lò jìbáàbù tí wọ́n bá lo lè kọ́ọ̀bù mọ́ tí wọ́n bá lo júmọ́ ìṣẹ́lẹ̀ fún wọn. tí wọ́n bá rí díùsì gẹ̀rẹ́ yẹyẹ kò lẹ́ṣẹ̀ tí ó mi lè Ìbáyé rọ̀ bùkà ṣùgbọ́n sílẹ̀ sílẹ̀ náà ní ìbáyé rọ̀ bùkà bá rù jẹ́ ìbáyé rọ̀ bùkà bá rù yára sí ìrìnà ìrìnà tó ti bẹ́ẹ̀ náà wọn ò ní máa ṣàfihàn ọ̀ṣọ́ yẹn náà jẹ́rìndínlẹ́ má ti dàgbà ní france sọ pé kò tẹ́sẹ̀ tó ní ìlú ṣùgbọ́n lọ́dọ̀ tí wọ́n gbà ní ọ̀dà àgbàní wọn lọ kó láwá gbà tẹ́ wà lọ́wọ́ ní oṣù ṣẹ̀tọ́ọ̀ ló bá wọn yí padà. ìdí tí wọ́n aṣẹ́kù bọ̀ táwọn ànábì ọlọ́run ti kó wọn nìyẹn aṣẹ́kù bọ̀ sí ànábì wọn rí nípa tó kọ́ wọn nìyẹn kó tó wá di pé àwọn Pentecostal churches bá a develop later wọ́n tó dé àtàwọn ìjọ míì náà wọ́n tó náà wá dé. Torí náà, nǹkan tọ́lọ̀ ń sọ yẹn gangan oní gbogbo wọn ń ṣe tẹ́lẹ̀. Àwọn mùsùlùmí nìkan la kù lẹ́yìn ìlànà láṣẹ ọlọ́run ọlọ́run ní wà á kí mẹ sọ́lá ẹgbẹ́ kí o ẹgbẹ́ yọ̀gbàká ẹgbẹ́ tẹ̀lé àti ọlọ́run ẹgbẹ́ tẹ̀lé tọ́lọ́ àti ìjíṣẹ́ òjíṣẹ́ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe ẹ̀yọ obìnrin tó wà nílé ọkọ ojúṣe rẹ̀ lọ́lọ́run ọba ń sọ bí lẹ́yìn tó bá fi fi mọ́ létí ò mọ́ jáde kòkìkòkì gbogbo ló lọ ẹjọ́ fún ọ̀tún stroll àwọn àná kì í ṣọ̀rọ̀ òwe rẹ̀. yorùbá ẹlẹ́yìn ní abẹ́kí orí wọn dàrú sínú ilé ni ojú wọn ń sọ ọ̀tọ̀ ojú wọn ń sọ ọ̀tọ̀. ṣé wọn ò ní lọ fún recreation ni ẹ̀yẹ́ sáwọn náà nídìí ẹ̀fẹ́ ìsìnkú ọ̀rọ̀ àwọn àkọ́kọ́ wọn wọ́n lè jáde ṣùgbọ́n kì í ṣe pé kó wá pọ̀ ṣọ́ ẹ hàn. èèyàn òòmù ẹgbẹ́ ìtàwọn obìnrin gan ṣe òkèrè kí n kọ́ ti bẹ̀yẹn ọ̀ṣà torí èdè tó ìpínlẹ̀ dáì. ọlọ́run ni iṣẹ́ wo ni wọ́n máa ń ṣe nínú ilé akim nẹ̀sọ́lá ìjọsìn tí wọ́n máa ṣe ni àkọ́kọ́ wọ́n máa gbèrò wọn tó ń bẹ́. ẹ̀rí pàmò dé sọ yìí pé ìrò tóbìnrin kí nínú yàrá nílé ọkọ ẹ̀ èyí tí nílé ọkọ tó wà lábẹ́ àṣẹ bàbá rẹ̀ tàbí máhàrọ̀mù ẹ̀ ó lóore kò ju èyí tó lọ kí ní jimá lọ àti lọ kí ní mọ́ṣáláṣí lọ níjọba torí pé àyà ẹni ẹjọ kò sílé wa kí nà sọ̀lá ẹ máa kírun bẹ̀ àṣẹ ọlọ́run nìyẹn ṣùgbọ́n tó bá fẹ́ jáde lọ mọ́ṣáláṣí àlọ́bì nílá tẹ̀mùnẹ́rù ìmọ̀ àlọ́ ní mọ̀sáàjì dọ̀rọ̀ ọ̀kàmọ̀kọ́ ẹ má ṣe léèwọ̀ fún àwọn ẹrúbìnrin ọlọ́ọ̀yà àwọn mùsùlùmí lóbìnrin ẹ má ṣe ẹ má ẹ má ẹ má fún wa mọ̀sáàjì dọ̀rọ̀ ẹ fún wa láti máa lọ ẹ má kọ̀ fún wọn láti lọ mọ́ṣáláṣí kí wọ́n bá wọn fẹ́ lọ pẹ̀lú májẹ̀mú wípé kìí ṣe pé wọ́n lọ wọ pátá lọ bẹ̀rù àbí wọ́n wọ gbogbo àbí wọ́n wọ jọ́mbà àbí wọ́n wọ kọ́míṣọ̀ àbí wọ́n ṣe ohun ìrìnkè lọ́bẹ̀ rárá wọn. Hmm. Ọ̀rẹ́ lójú ìtura mọ́ṣáláṣí ọlọ́run ló kàn sí ẹ̀sán tó ti bá wa ṣòfin ní ìṣẹ̀lẹ̀ ìsìlám pé ẹ̀yìn ní sáàbù obìnrin lóde òní gan wọ́n tó máa òkiri sẹ́gbẹ́ obìnrin ní ìkan abẹ́rẹ́ lómi tó bá rùkú ṣe ولقد علمنا المستقدمين ولقد علمنا المستقدمين ọlọ́ni a ti mọ àwọn mùsàkìdì ní ìṣòro ní alimùsàkìdì lónìí àwọn tí wọ́n lọ sí ìṣúta iwájú kọlàkùnrin àlè náà mùsàkìdì àwọn tí wọ́n lọ sí ìṣúta iwájú abúláìbùn àbá pẹ̀lú ọmọ ọ̀tọ̀ ó ní àwọn èèyàn tó wà gbáyà àlọ́bí wọ́n mọ̀ọ́mọ̀ lọ sí agbọ́ ìgbìmọ̀ lọ́fẹ́ lọ́jọ́ tí àwọn obìnrin tó wà lẹ́yìn ó lóun mọ ipò ọmọdé nígbà yẹn yàgbọ́ àwọn kéékèèké lábẹ́ ìwà àwọn kan nù yín wọ́n mọ̀ tòkí sáájú ẹ̀yìn tí títí tí tọ́lọ́wọ́ fi sọ wọ́n dé ìrẹ̀ ẹ̀yìn tó lẹ́gbẹ́ aláti ṣọ́ra wa tàbá ti máa lójú wájú ẹlòmíì ti sọ di láti fẹ́ sí i olókọ́dé mọ́ọ̀sì òkú nítòsí sáfù wájú láyé ẹ̀yìn yóò lọ jókòó sí lọ́ba ti ṣètò ọmọ yóò tó mọ̀ ọmọ farabalẹ̀ gbogbo wọn tòsí wájú ọlọ́run sọ wá nílùú mú báàbù wájú yẹn ó lọ bá tẹ̀yìn lọ fún àwọn ọkùnrin tẹ̀yìn tó lọ́lá lọ fáwọn obìnrin láti àmà pàápàá jùlọ láti fi wọn bá fi tí ò sí gàdá láàrin ha iṣẹ́ àkọ́kọ́ bọ́ọ̀mọ̀ ẹ̀ṣẹ̀ ni wọ́n máa nínú

ìsọ́ọ̀bù ni iye tó kéré jù téèyàn lé téèyàn lé lé nígbà táwọn fi owó ẹ̀ nígbàgbé mo ṣe ní ẹnu bíi ìwọ̀nmọ́tìgbà tí oṣù kan àti méjì sẹ́yìn nígbà táwọn kan béèrè question àgbàdo àtàyè àti ti gold àti ti silver omi lọ́wọ́ lọ́wọ́ ní pásọ̀tì ní ìmọ̀tí ìyẹ̀mọ̀ àṣepì ló láti gbígbà ìbéèrè ni pé níbo làwọn obìnrin yẹn ó fún mi owó yẹn nígbà tí ẹgbẹ́ inú ilé wọn jókòó sí. ìbéèrè yẹn ó jẹ́ ìbéèrè tó lágbára ní àwọn ọdún díẹ̀ sẹ́yìn wọ́n sọ pé nǹkan bíi ọdún mẹ́wàá sẹ́yìn sẹ́yìn ya ìgbò yóò pè lórí ẹ ètí ìyá rẹ sẹ́wọ́n àdúgbò sọ́ra àtẹ̀sẹ̀wò àwọn ẹ̀mí tí àwọn èèyàn bá lówó lọ dáadáa òṣùwọ̀n góòlù yẹn ni wọ́n lò lẹ̀. ṣùgbọ́n ọ̀dọ́ wa ní gíláàlò thousand so will be one point nine nine million that was two million tí ẹ bá ní lákàntì ẹ báyìí mú nígbà transfer rẹ sí lóde o yípo ọdún kàkàwọ owó ẹ àyàfi àwọn ìbéèrè kan bá a dáhùn pé ẹnìkan ní àwọn táwọn tó ṣiṣẹ́ tó ṣiṣẹ́ ìjọba àbóṣiṣẹ́ tó dúró táwọn máa ń dáwó owó máa àwọn tó máa ń dájọ wọn ṣàṣàlàyé gbogbo ẹ̀ ìgbà ní owó wà ní kò ní ìsinmi àwọn àfa àti ìyanjú ẹ̀ wọ́n ní ìgbà wo ló bẹ̀rẹ̀ tó bá sì lọ mú déètì kan lọ́dọọdún ẹ̀rọ kàkà tí wọ́n wà ní àkáǹtì sọ iye tó wà ní ni wọ́n ẹ̀gbọ́n wà ń bẹ̀ yẹn wà wá pé pẹ̀lú sọ́nà ogójì that is divide two and a half percent of it which is one over forty-eight that amount divided by forty provided say ó wọlé sọ́ọ̀kì ní o tí ẹ one million naira lákàntì ní ọ̀sàkà láti ìgbà àgbáyé ṣùgbọ́n lè ṣe kí ni sọ́dákọ̀ yóò ṣe sọ́dákọ̀ ìtọ́rẹ àánú. kódà ó lè kọrẹ àánú tó ju zakate yóò yọ lọ fún àpẹẹrẹ ń sìn sábàrà yọ zaka lórí two million naira lórí two million naira ti wọ ní sọ yóò jẹ two million divided by forty bí ìgbé òtún two hundred thousand divided by four which is how much two million divided by four èló rẹ pé fifty thousand naira ó ní zaka lórí two million naira ẹlòmíì dẹ̀ lé ní ẹlẹ́ ní one million tó four hundred thousand ṣe sọ́dá kọ̀ tó fi tọrẹ tó fi tọrẹ àánú. ẹ wá máa wọ ẹni tó ní two million tó ẹgbẹ́ ìjàpá rẹ̀ lọ́dún yẹn fifty thousand tó bá wá lọ lo one fifty thousand ó fún ẹnìkan tó fi tọrẹ àánú tó tún rẹ́ nìkan ten thousand ó fún ó ní one fifty àánú ó rẹ́ nìkan ó fún five thousand one fifty five ẹnìkan fún sọ́bẹ̀ ọ̀lẹ́ ìlólò wá fifteen thousand ó fún fifteen thousand ó di one eighty títí tó fi wá náà bíi four hundred and seventy five thousand tó tún mílíọ̀n yẹn tó fi ń ṣe sọ́dá pọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́ṣẹ̀ ni ẹlẹ́ṣẹ̀ bíi bó torí pé kò yọ gbàgbá ẹ̀ tọ́lọ̀ ń ṣe lọ́ọ̀kan yàn ló jẹ́ yóò ṣèṣirò àìmọ́ yọ gbàgbá wọn. lójú àrùkì ṣùgbọ́n tó bá yọ zàká yẹn ní fifty thousand ẹ̀rì ká òun ní ti fifty thousand kò fún eléyìí ló kò fún lọ́dọ̀ ọlọ́run kò ní problem zàká sẹ̀rì kí kó mọ̀ ya èyí tó súnmọ́ ni pé lójú àlìkíámọ̀ kó lọ́wọ́ náà tó bá mọ̀ sọ pé ọlọ́run tó bá sọ̀rọ̀ ọ̀nà kòrán yóò sọ̀rọ̀ àkíní sọ̀lá wà á tu ibi iná ní ẹsẹ̀ ọlọ́run ní àkíní sọ̀lá wà á tu zaka ẹ kírun ẹjọ wọ́n láwọn ọ̀rọ̀ níbi ìjì ni wọ́n sábà tẹ̀lé ìtumọ̀ ọ̀rọ̀ mẹ́rin ní náà tó ṣe gbọ́ yé títẹ̀ bá tí ń sọ̀rọ̀ àwọn èèyàn wá sí ilé lálẹ́nu láì jẹ́ pé aplánù ẹ̀ tẹ́lò ní ìtọ́lọ̀ tó kádàrá kò lè lórí bá hun ọlọ́wọ́ jẹ́ kádàrá burú kò lè àwọn lórí òun bó ṣe tún gbẹ́lò ní ẹ̀ẹ́rẹ̀ àjẹ́kẹ́ zàká ní ìmọ̀ ẹyọ ọkọ̀ ẹ̀ tó ti tọ́lá ẹ̀ òun kì í ṣe tọrẹ àwọn àti zàká gan owó ẹ̀ kéré sí gbogbo akọ̀wọ̀ àkáǹtì ẹ̀mí ìlú alákáǹtì one three hundred and fifty million divided by forty one hundred and fifty million divided by forty. three million seven hundred and fifty thousand yóò kàn yọ àti òun fi ń bí àjẹrán láti jọ ìdí tó bá ní one fifty òun ó ṣe lè gbà tó bá sílù ẹ̀ more than fifty million orí ẹ̀ òun ti fi tọrẹ àti ìtọ́lọ̀ ń béèrè ní fifty million òun náà bá a ti láì tó fi láì fi ta ọmọdé mi lónìí ṣé ọmọdé àà àìsí nílò àlàyé ṣẹ̀rí ayé ó ti sọ̀nà ìrọ̀rùn fún wa. wọ́n gbà kàn jẹ lọ́dọ̀ ṣẹ̀tọ́nù lẹ́yìn tó bá yọ tírí mílíọ̀n yẹn ní ọ̀ràn yẹn bí òróró lára ẹran tó gbọdọ̀ mẹ́jọ.

àìmọ́ṣètọrẹ àánú yẹn lẹ́wọ́n ń pè láwọn kò gbọ́dọ̀ bá ọ débi ti ìsàká lórí yọ ìbéèrè yẹn tí wọ́n ní àwọn obìnrin ìyàwó ànábì ọlọ́run ní wàkí mẹ́sọ́lá ẹ máa gbèrò dúró wàkí náà zàká ẹ̀yọ zàká pé ìbéèrè pé ẹni tí yọ ṣé yóò wà máa jókòó sílé ìgbọ́lódì rẹ̀ rówó ìbéèrè yẹn wà relevant ó jà mí ó essential ní nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn ṣùgbọ́n béèrè yẹn ní ìsìn pẹ̀lú bí ayé ti rí kò fẹ́ ní fún mọ́mọ́ torí pé lóde òní èèyàn lè gbénú yàrá kó lówó ju ẹni tó jáde ṣiṣẹ́ lọ láì ṣe yahoo torí àwọn iṣẹ́ kan wà ní ìlú tó ní ń ṣe pẹ̀lú digital revolution yẹn pé tó ní ṣe pẹ̀lú programming computing ipò rẹ̀ ó lè jáde gan yàrá lójókòó èèyàn ò sì ní lọ sí company pé òun lọ sọ́fíìsì yàrá rẹ̀ náà lọ́fíìsì ìwà àtàwọn òṣìṣẹ́ ìgbẹ́ náà láti jọ mọ́ ṣe níbi òṣìṣẹ́ ìwádìí wà káàkiri ayé mo mọ brọ́dà kan ló mọ̀ ní àná báwọn ní gbogbo tó ní bá sí òun à iṣẹ́ kí ló ń ṣe ń sọ ó ní ó tó fẹ́ máa gbé sáútì ní o ẹni ya ìdìwọ̀ ló lè wà tó ń ṣiṣẹ́ òun wọn bá wà ń kàrẹ́ ìwọ́n máa ṣiṣẹ́ wọn kó lọ New York ìwọ́n máa ṣiṣẹ́ wọn gbogbo ibi tó kù ló lè dúró sí láyé ẹni ìyá tó bá wà lọ́kùnrin ṣe òun ṣùgbọ́n ó kàn láìsí sáútì lòun ìbílẹ̀ ó dàgbé Sọ̀rọ̀ sí ìbéèrè yẹn ò bẹ́ẹ̀ wà rẹ́lífáǹtì mọ́ pẹ̀lú iṣu ICC AI àti gbogbo ìṣẹ̀lẹ̀. Ibù èèyàn lè má sí níbi programming. Èèyàn lè má ní àtẹ̀jẹ̀. Pẹ́ẹ́pẹ́ nu lẹ́nà ló ti máa ṣiṣẹ́ O lè jẹ́ ẹ́dítọ̀ àwọn kílẹ̀ máa pè wọ́n àwọn méjì bíi rédíò tẹlifíṣàn rẹ̀ pè wọ́n electronic electronic media kílẹ̀ pè wọ́n ní èsè tó ti ní mọ́dá lẹ́nu. àwọn media wọ̀nyẹn já ìdí ìdí gbogbo ẹ̀. nínú yàrá ẹ̀ o lè máa ṣiṣẹ́ pẹ̀lú television, company méje. Gbẹ́gbẹ́ wo bàbá wọn ẹ́ dì sí ní yàrá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó lè lọ ọdún freelancer yes ẹgbẹ́ BBC wọ́n wà ní UK wọn wà wọ́n wà wọ́n lè kó wọn báwọn yẹ́pọ̀ jẹ́ ìmọ̀ ní ìsìn tí wọ́n ti kọ́ bá wò ó sáwọn òyìnbó ẹ̀kọ́ rẹ̀ sáwọn àwọn pop oríṣiríṣi dọ́là rẹ̀ lọ wọnú lé lọ́dọ̀ ẹ̀mẹ́ tí ò rẹ̀ lọ bí gangan ní olé náà ní ọ́fíìsì rẹ̀. sáwọn obìnrin wẹ́ẹ̀ tó ṣe English jáde yunifásitì inú olé náà ló ti bọ̀ ṣiṣẹ́. àwọn olè ní kí wọ́n kó máa bá wọn kọ news items ó lè jẹ́ engineering ló ṣe wàá tẹ̀ àwọn courses kọ̀ọ̀kan ní kíni ní mass communication ìwọ ni wà á jẹ́ ẹni tí ó mọ̀ kan news items nípa tech mechanical engineering ló ṣe àbí ẹlẹ́sẹ̀lẹ̀ ó lè mọ̀ ìṣiṣẹ́ electronic ẹgbẹ́ news tó bá jọ mọ́ technology ìwọ mọ̀ báwọn kọ́ ó lè jẹ́ artist tó wà nù yàrá rẹ̀ àwọn students ẹ̀ wọ́n wà ní Pakistan àbáwọn students ẹ̀ wà ní Sweden bàbá àwọn sílẹ̀ jẹ́ wà lámẹ́ríkà ó dẹ̀ kàrẹ́ sí lójúmọ́ ọkọ̀ ó dẹ̀ bọ̀ lówó tó ń dìmọ̀ gbà lóṣù yóò ju tàwọn jẹ́ ń jáde tó ń níbi ìlọ. wọ́n àjẹ́ńdà dìmọ̀ ó lè mọ̀ bá hundred thousand one fifty two hundred two fifty àná àwọn èèyàn tó lọ́ọ́ ṣiṣẹ́ lọ́ọ̀sì primary school wọ́n ṣe wàhálà tó wọ́n há ṣe gbogbo ẹ̀ àjẹ́ńdà dìmọ̀ nítorí náà wọ̀kọ́n mọ̀ sí ìbòyó ti kún ní wa látàbàrú jìnnà tàbàrọ̀ jìnnà tàbàrú jìnnà ilé ìyàtìlérú la wà á kí nà sọ̀lá wà á kí nà zàká á kí nà zàká ẹyọ zàká yẹn ìbéèrè báwọn yẹn máa ń béèrè sí from ten years back yẹn táwọn àbá àtàwọn máa ṣe wàhálà tó mo lọ́ọ́ wàhálà kankan ṣe nígbà yẹn ká kọ́ láti ṣàlàyé àwọn iṣẹ́ tó bìnrin lè ṣe tó máa survive láì jẹ́ kó jáde. ó pọ̀ gan àwọn olóró láti brain gbogbo wọ̀nyẹn ó ti kọjá ó láti mọ̀ ń pé wà mọ́ káànà rọ̀ búkà nà sí àwọn ẹ̀yà pọ̀ rẹpẹtẹ nínú kùránì tó yẹ pé ó fún àwọn àfáà níṣòro lánàá láti ṣàlàyé wọ́n lónìí lónìí ẹni bá béèrè ìbéèrè yẹn gan àwọn èèyàn mọ̀ wípé stone age tó láti ìgbà tọ́lọ́run bá sọ wípé a lè háyà nígbà tí òkú pupa tó fẹ́ pàdé mọ́ ìrìn àwọn tí mi á jẹ́jẹ̀ wá lóòrùn jẹ́wọ́ gbóǹgbà ọlọ́run ọba mú sagbọ́ báwa ní sáfìkò ìlú náà tó ní apamọ́ ìtọ́lẹ̀ àlèyàn ọmọ. Àlèyàn ọmọ ìrìnlẹ̀ jí ìká ìbátà. Ìtàkùnà lè mẹ̀lẹ̀ kọ́lì fáka ààyà. Lónìí á là ọ́ lára, ṣùgbọ́n àní là ọ́ lẹ́mìí. Ṣé pé báwọn ẹ̀lẹ́sọ̀rọ̀ bá ń sọ ó ní fẹ́ràn lẹ́sí bọ́lá rẹ̀ nígbà tó gọrin fáárà àtàwọn ọmọ àti àwọn olórí odò wọn sáré sí òkun nípa bó ṣe mú wá nì. kùránì nù àwọn ìyókù perish wọn parẹ́ ṣùgbọ́n fáárà ò dandan fèrè àwọn lùmẹ̀ jíkà ìbádà ni á là ọ́ lára ṣùgbọ́n àní là ọ́ lẹ́nu ó kú ṣùgbọ́n ara rẹ̀ ò ní ṣe kí ni kò ní parẹ́ ọlọ́wà sọ ìdí tó fẹ́ bí là ní ara ṣùgbọ́n tó wò là ní ẹ̀ ìtàkùnà lìmọ̀nì kọlì fátá ààyà kó bá lè jẹ́ àríkọgbọ́n àmì fún àwọn tí ó mọ̀ tí ó dé lẹ́yìn ìfẹ́ àmọ́ ọgbọ́ ebe iná sí ọpọlọpọ àwọn èèyàn àti lájọ̀gbọ́ fáwọn tó pọ̀ jù gan àwọn bàlágà lè rí jù bẹ́ẹ̀ ìnàkẹ̀ yẹn wọ́n lè sọ ti àwọn tó pọ̀ jù nínú àwọn èèyàn tó bá ti ọlọ́run afọ́nufọ́ra wọn ni wọ́n ń pa ẹ̀ wọn ò ní rí àmì ọlọ́run yẹn kí wọ́n fi wá wòye kí wọ́n máa ṣe sọ́lọ́run. lọ́gbà báwọn archaeology tí wọ́n rí òkú Fáráò ní Red Sea tí wọ́n padà ṣe carbon dating àbáwọn oríṣiríṣi ọ̀nà tí wọ́n máa ń lò abẹ́pẹ̀ ní archaeologist làwọn tí wọ́n máa ń wá nǹkan ìṣẹ̀ǹbáyé sáré pé tẹ́rà ò fi ìdààmú sáyẹn mọ̀ ní tí ò jẹra yìí wọ́n bá tó wà intact bọ́dí ẹ̀ yẹ pé bára rẹ̀ tí ò ti tó yigi ń bẹ̀ tó rẹ̀ pé wọ́n ní ní ó ṣe gbé síta wá bẹ̀rẹ̀ sí dk yẹ kó bẹ̀rẹ̀ sí dìtọ̀rẹ́ wọ́n láti wá lo àwọn nǹkan kan láti preserve rẹ̀ láti ẹ̀ lábẹ̀ fún wọn bá nígbà tó wà ń bi tó wà yẹn nǹkan kan ò ní sí lára ẹ̀.

àwọn tourist center àwọn náà make a tourist eh, attraction owó wa ń lo àwọn èèyàn lọ bẹ̀. àwọn ará nìkan kan tó lọ wò ó tó sọ pé torí eléyìí ó gba Islam fẹ́ wo sí Kùránì. tẹ́lẹ̀ before the discovery of the archaeology ṣáájú káwọn archaeologist tó kọ́lọ̀ fún wọn ní òkú rẹ̀ yẹn rí ààrẹ ìnira ni fáwọn àfà láti tú àyà yìí

والذي أنزل عليك الكتاب منه آيات محكمات Àwọn àyà kan bẹ̀ nínú Kùránì, àwọn ni ìyá tíra àwọn lè pìlẹ̀, àwọn àyà tó jẹ́ pé ìtumọ̀ rẹ̀ kẹ́kọ́nà tó lọ tààrà. Àwọn àyà kan bẹ̀ ìtumọ̀ rẹ̀ lọ tààrà. فأما الذين في قلوبهم زيغ فيتبعون ما تشابه منه àwọn tí ìgbórí ìbẹ́nu ọ̀kan wọn tẹ́lẹ̀ àwọn àyà tí ò lọ tààrà yẹn onídélé olówó máa tẹ̀lé àwọn àyà tí túnmọ̀ wọn lọ tààrà ẹ̀ nígbọ́ lẹ́nu wọn. ìgbẹ̀rún mòdìdì tí wọ́n fi máa ń lo àwọn áyà tí ò lọ tààrà nínú kùránì torí pé wọ́n fẹ́ fi dárò gbòdògbòdìyàn sílẹ̀ wọ́n fẹ́ fi dá wàhálà sílẹ̀ kí tó wà lẹ́nu ìwọ̀n nìyẹn wọ́n fẹ́ fi dẹ̀sẹ̀ rú wọ́n fẹ́ mú ìdíra tàwíìlì wọ́n fẹ́ fi mú ìfẹ́ ẹnu wọn èyí tó bá fẹ́ ẹnu wọn wọ́n fẹ́ fi mú rẹ̀ yẹn jáde ìfẹ́ inú wọn yẹn wọ́n bẹ́ lo àwọn àyà yẹn láti ṣe ìbáàd láti fìfẹ́ inú wọn rinlẹ̀ lájẹ́ káwọn yẹn máa tẹ̀sílẹ̀ pẹ̀lú wọn. àwọn àyà tó wà lọ tààrà kò ní lò ó. ìrú ẹ̀ sọ́rọ́ wọn bá sọ yí pé ẹ̀dá ni gbogbo wa òun nìkan ládẹ́gbà òun àwọn wà lọ́mọ máwọn àyà kan wá láti ṣàlàyé wọn sẹ́yìn tó lẹ́dẹ́ òjé náà gbogbo ẹ̀. òfin ni pé gbogbo àyà tí ọlọ́pàá ara yẹn á gba padà sí èyí tó lọ bàrà ìtumọ̀ rẹ̀ gbọ́dọ̀ tako yẹn tó bá ti tako yẹn ó ti ṣì í tú ìfẹ́ ló lò ń tú yẹn. sàá àbọ̀wá lọ mú àyà yẹn wá tẹ̀síwájú. wọ́n bá rẹ̀

àwọn ọmọ sọ pé àmọ̀ náà bì í àwọn àgbàgbọ́ kúlù mí nàárín ọ̀dọ̀ ọlọ́run ọ̀dọ̀ ló wá ní gbogbo ẹ̀sìn wá. Eléyìí ò ní ẹnìkan tó ní gba ìṣítí látara bá a sọ yìí. Eléyìí ò ní jẹ́ ìrántí fún ẹnikẹ́ni ìlà olóòlẹ̀ àlẹ̀bá àtàwọn olóògbé àwọn ayà tí wọ́n lọ́pọ̀ ìṣùgbìyàn. Nítorí náà, bọ́lọ̀ máa sọ bẹ́ẹ̀, òdodo lọ́rọ̀ ọlọ́run, àbọ́lọ̀ máa parọ́ ní ìpínlọ̀lọ́ yìí parọ́. Ìbá wọn tù sí ilẹ̀ olọ́jọ́ náà lọ. Ṣùgbọ́n àwọn àfá àtò ní ànídọ́pọlọ A sọ pé máa lọ Íjíìtì ó rí mbẹ̀, lọ bá wọn gba Íjíìtì ó kú bẹ̀rẹ̀ gbogbo. Ẹ̀kọ́ ti yanjú. Irú ẹ̀ ni áyà wàá tí náà zakat. Sọ́lọ̀ ní ẹ̀yìn ìyàwó ànábì extension àwọn obìnrin mùsùlùmí ìyàwó mùsùlùmí ẹ jókòó sílé ẹ máa kírun kẹtùmọ̀ ẹyọ sàká nígbà yẹn wọ́n kàn dí ẹnu àwọn brọ́dà kan ni àtàwọn àbá àmọ́ kóńdòrò ilẹ̀ táwọn àbá àmọ́ kóńdòrò demonstrate wọ́n practicalize pẹ̀lú àwọn obìnrin wọn tó máa ń ta òògì tí wọ́n sì ń ṣu ẹ̀kọ́ ṣe é pé ilé láti lọ́mọ bá wọn láti ra òògì ilé láti bá wọn láti mọ́ ra ẹ̀fọ́ ṣíṣù àwọn tí wọ́n wá jẹ́ ọmọ tí ó tó wá jẹ́ wọn a mọ́ rẹ̀ wọ́n lọ láti lọ kiri ẹ̀ náà níbi tí ó wọ́n lè lò máa nígbà náà torí pé àgbàdo táwọn afáàbá ti bá wọn rà wá ilé ni wọ́n ti lọ pẹ̀lú ọlọ́ òní tàbí wọ́n tún gún nígbà náà kò sẹ́rọ̀ ilé ni wọ́n ti ṣẹ ẹ̀ṣẹ́ mọ́tòkọ́ ẹ̀ṣẹ́ tí wọ́n fi gbá yẹn o ẹ̀ṣẹ́ òkì ẹ̀yọ ní Yorùbá àjùmọ̀lù ẹ̀ṣẹ́ lọ Yorùbá ọ̀yọ́ ẹ̀ṣẹ́ kíní ẹ̀ṣẹ́ tí wọ́n gbà tí wọ́n ṣẹ́ òkì èyí tó fi ẹ̀ òkì wọ́n kù jù wọ́n tún máa kà yóò jẹ́ oúnjẹ ẹran látàrí ìgbìmọ̀.

Ìgbàdí mo ń lọ bẹ ní ààrẹ ìlú láàrín. Ṣáṣẹ́ Allahu Akbar. Ṣé wọ́n wà láyé? Ọlọ́run bá ní ìlú jì wọn. Àbí ìlú àwọn àpá ọba ní ìlú jì wọn. Àwọn ilé wọn tó kù bá ní ṣe wọ́n pẹ̀lẹ́ pẹ̀lẹ́. Àwọn tó sá kú ní wọn bá ní dákun padà. Àwọn tó wà ń bẹ́ẹ̀ ní wọn bá ní ọmọ sọ́nà. Báwo ni ká àwọn àfọ́ àyẹ́ ṣe wàhálà ṣùgbọ́n tí wọ́n bá lọ pé wọ́n tún pa ara owó ní ìlú tí ẹ wá wà nílùú ńlá ó lè máa ta òṣù ẹ̀kọ́ tí ó kú àdàdì ẹ tó lè yọ sàká mi ò lọ bíbẹ̀ kí lọ béèrè ṣùgbọ́n mo rí tó súnmọ́ lẹ́gbẹ̀ẹ́ wọ́n ń lóòdù ẹ̀kọ́ lẹ́yìn kó pẹ̀lú fọ́kọ̀ ẹ̀kọ́ jíjẹ tútù èyí tá a mú òkè tí wọ́n kó ẹ̀kọ́ gbígbóná yìí ẹ̀kọ́ eléwé gbogbo ní ìrẹ́jẹ̀kì ní ẹ̀jẹ̀ àwọn bọ́ọ̀sì b twenty four corner wọ́n fi lóòdù ẹ̀kọ́ tó bámú lọ sí ìpínlẹ̀ ìyẹn ló fi dẹ̀ sí mo mọ ti gan tẹ́lẹ̀ gan bá tíráàbù lọ rẹ̀ kó ní máa lọ rẹ̀ kọ́ tí ẹ bá débẹ̀ tí ẹ bá fẹ́ ra ẹ̀kọ́ fifty thousand wọ́n tàbí. Ṣèlúbẹ́ ọ̀rọ̀ tí mo sọ ẹ̀jú mo lọ ẹ̀kọ́ láti mẹ́ ní oṣù tó sọ ní Yazdak ẹ̀kọ́ five thousand mo rà mẹ́ mo kó sínú mo kó sínú búùtù mọ́tò. Ṣèlúbẹ́ ẹ̀kọ́ ọbẹ̀ yẹn ó yàtọ̀ ẹ̀kọ́ nítọ̀ ó yẹ ẹ̀kọ́ dán ti dírí ti di ìdígbàgbọ́ ó ká máa jẹ nǹkan líle olóbí òṣìkìrì ọ̀lẹ̀kùn gbogbo olóbí gidi láti ó lé òṣìkìrì ẹ̀rí tí wọ́n ní bàbá tó lé afẹ́ràn sí líle ọ̀yọ́ òfẹ́ ìgbà líle tó dẹ̀ ẹgbẹ́ ẹ̀kọ́ yẹn ó lẹ̀ báyìí five thousand yẹn bóyá lè ní mẹ́rin rí mélòó kan jẹ́ mẹ́ ààrẹ lọ́dọ̀ọ́jọ́ ọ̀nà ni mo gbé fún ẹ gbogbo àwọn tí mo mọ̀ kó mọ bá lù kódà ẹlòmí ibi tí mo dé láti ní tó délé ó fẹ́ kó ìlú ń dákun jẹ́gẹ́lé iná délé tó ti dá mi lójú gbangba jẹ́ kí n bá lọ bẹ̀ báyìí kí n bá ra ẹ̀kọ́ thirty thousand kí n tó délé àtúntàn sí ìbáṣọ́ra. Ìgbà àwọn èèyàn náà fẹ́ràn nǹkan dáadáa. Ní kàrẹ́ ìlú láti pè kàrẹ́ ìlú ti pè tí òun sọ ìdílé tó mọ́kú lọ́yọ́. Ṣé yóò tó máa rẹ̀kọ́ lọ́yọ́ ni? Ìgbà àbẹ́gbà wọn ìkàrẹ́ ni mo ti fún ìkejì sílẹ̀ sí má ti bí mo lọ yọ àrùn pẹ́dẹ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀kọ́ ó yà ilẹ̀ ni àwọn ìkàrẹ́ kan wà wọ́n <laughs> àwọn ọ̀yọ́ kan àwọn ò mọ́jà kí ló wọ́n ń ṣe ṣéèkì ló ń sọ yìí ṣéèkì ìjẹba ń gbá mọ̀ tó lóru tó lóru lójókòó yìí àwọn ń ṣàlàyé fún mi pé àwọn ẹ̀yà wa ẹlẹ́hà tí wọ́n lówó dáadáa wọ́n ń bẹ nígbàdùn lẹ́kọ̀ọ́ lọ́rùn lọ́rùn àwọn ẹ̀yà wa ẹlẹ́hà ń bẹ dáadáa ní ọlọ́wọ́ ní wọ́n dẹ̀ ilé wọn ti dùn kùsù tí a bá sọ ẹnu wọn gbà lórí àwọn àti mọ̀kóńdòrò dà mọ̀kóńdòrò ló jókòó yìí ilé ìdè mọ̀kóńdòrò ti ń dilé lọ gba kéwò àwọn tó jókòó ti fi jẹ́ fi ń tọwọ́ bọ̀bẹ̀ gbóná jẹ́ fi jẹ́ fi ń jẹ kà àwọn ní mo sọ òdìdí ẹ̀ báwọn mí lọ lé lọ gba kéwò rárá tí wọ́n lọ gbé bẹ̀ gangan. ẹ̀sì rí ọmọ tẹ́gbọ́n ẹ̀sì fárún kan tó tẹ̀bá lè fárún èyí ní kí kó ń dòrò kó máa mọ̀rún bá tó fi gẹrun àkọ́kọ́ tí ń wá bá mi fárún mi tí ò bá ti rí fáwọn tó

àwọn tí ó ní wà ń bẹ̀rẹ̀ oṣù tó kò wà jù síṣẹ́ jù náà kéṣe tí ẹ̀ lè jà níyàn wà tí ní zàká nínú tóbìnrin ó máa ṣe nínú ilé kéré pé kó jókòó lásán ó tún lè ṣiṣẹ́ ńlé àwọn iṣẹ́ tóbìnrin lè ṣe yẹn ó fi hàn pé àwọn obìnrin wa we are going to train them towards job of uh, eh, vocation and occupation that can be done within the four walls of our abode. Ó bẹ̀ tí àwọn ìyàwó wa, àwọn ọmọ obìnrin ká máa gbìyànjú láti kéde wọn sí àwọn iṣẹ́ tó jẹ́ pé yóò rọ̀ wọ́n lọ́rùn láti máa ṣe lé. Kí mo fẹ́ máa ṣe ẹlẹ́kẹ̀lẹ̀ àtobìnrin? kò dìgbà tó wà lọ kọ́ńpì tẹ́rẹ́ lè yẹn o fẹ́ lọ iṣẹ́ ní power holding company o fẹ́ lọ mọ ìkókó ayẹlẹ́tò ní ìdíyẹ. àwọn laptop àtàwọn electronic gadget àwọn èèyàn ti ń lò tó pọ̀ èyí tí wọ́n kó síwájú ẹ̀ fún rìpíà fún rìpọ́bíṣìn ò lè ṣe tán àgàgà kó tẹ wàá mọ̀ nípa mọ́nítọ̀ àbí screen àwọn tó lè ṣèyẹn kéré lágbé olè tí screen bá ní fọ́ tó lè rectify ẹ̀ o ní sùn àbí kó fún rẹ lóorun sùn lókù nínú iṣẹ́ yẹn ni dietetics dietetics àwọn ọmọ obìnrin wa kí wọ́n jẹ́ kí wọ́n ṣe dietetics so that they can become dietitians dietetics ni application of nutrition kéèyàn mọ oúnjẹ àtàwọn nǹkan tó ń jẹ ní nínú àtọ̀nà tí ẹ wá lè fi oúnjẹ yẹn ṣe ìwòsàn àárẹ̀ àrùn àìsàn oúnjẹ láwọn obìnrin wa ọmọbìnrin wa tó ṣe diabetic ti di oní dókítọ̀ alternative nílé á kàn jẹ́ kí wọ́n tó wá lọ sọ́dọ̀ àwọn torípà brothers ló kọ́kọ́ mọ̀ nípa alternative medicine tó ní ṣe pẹ̀lú sunna wá tẹ̀lé wọn ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ kan wà ní medicine ní alternative medicine tèmi ń sọ lọ́wọ́ yìí tó jẹ́ kó bèèrè ló yẹ kó ṣe inú ẹ̀ ní ìjámọ̀ wà kọ́pì obìnrin náà wo pé ibi tó ti ẹ̀ká kọ́pù ẹ̀ ní ìkébè ìdí ẹ̀ jẹ́ ń pè ní ẹ́kìlì yorùbá rẹ̀ o dégò kéèyàn dégò ìwòsàn kan ní àwọn pọ́ìntì wà lára ẹgbẹ́ tí wọ́n bá dégò fún yẹn bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe ìjámọ̀ ìjámọ̀ ti pọ́pùlà àwọn èèyàn pé ní dégò òun pé kọ́pìn mọ́ kọ́pìn gan àwọn èèyàn fẹ́ mọ̀ tó bẹ̀rẹ̀ ìjámọ̀ ni bí Islam ti ṣe rí nìyẹn terminology Islam ní máa borí nílẹ̀ Yorùbá bí jìnlẹ̀ Yorùbá ṣe tó tí wọ́n bá fẹ́ sọ jìnlẹ̀ Yorùbá àwọn jìnlẹ̀ kan wà tẹ́gbẹ́ tó bá ti fi kéwu ti kò ní jọ létí bí jàmáà bí ṣẹ̀ríà ìdájọ́ òdodo tó wá rẹ́gbẹ́sì ṣẹ̀ríà ni ó dá ṣẹ̀ríà fún bí àgùnbáríkà kò sí yóò bá jẹ ìbùkún ni fún ọ kò ní dùn létí tí ó bá ní ìbùkún fún yín o ẹnìkan ní ẹ lálùbáríkà o nàìjíríà fúnra rẹ̀ ó pìfà ó lálùbáríkà yẹn ju ìbùkún kan lọ. so hijama yẹn àti náà ọ̀nà sáájú àbá ẹ̀jọ̀ òfẹ́ ṣe ìjámọ̀ ìgbólómọ̀ tó kílòmọ̀ tí jẹ́ ìjámọ̀ ẹ̀jọ̀ ṣe ìjámọ̀ fún mi. àwọn tí ó fẹ́ ṣe ìjámọ̀ fún ní bàárà àdí tí wọ́n jóbìnrin àwọn ọmọ yẹn àwọn títà tí wọ́n lọ kọ́ kìíní àwọn ni ó máa ṣe lẹ́gbẹ́ tọkọtaya bá jọ ń ṣe náà ìyàwó yẹn ni ó lọ ṣe fáwọn ẹyẹ gbòrògbò díẹ̀ àwọn míì wà tó yẹ pé wọ́n fẹ́ ẹ̀gbá míì abẹ́ ọyàn tó ẹ pé àwọn obìnrin yẹn àwọn yóò lọ́mọ ṣe àwọn aspẹ́tì yẹn kò bọ́lọ̀ fún wa lọ́wọ́ torí náà wà á kí iná zàká káwọn obìnrin tó máa yọ zàká àti dáhùn béèrè ẹgbẹ́ bó wọ́n ti fẹ́ yọ zàká pé ìbéèrè yẹn ò rẹ́ líbáǹtì mọ́ ayé ìjọ òní ló sọ bẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ ẹ̀kọ́ tá a sọ yẹn kẹ́kọ̀ọ́ nìkan ní gbogbo àwọn ẹ̀ka àtòkì àwọn tí ò bá lè ṣe wàhálà òkè àtẹ̀kọ́ńkọ́ tí ò lè dáná àtìsàlàyé ó pọ̀ ní èdè tí ò tẹ̀ níbi ìdáná ọpọlọ láyé títà ní ìlẹ́gbẹ́ lé so many things you can do ọlọ́run ṣàánú ara àǹfààní tí covid-19 kó wá nìyẹn tí covid-19 ṣe burú táwọn èèyàn kú yẹn ayé tún kódà òyìnbó fúnra wọn tó ṣe kọ̀ọ̀tọ̀ọ̀tẹ̀ àti íńtánẹ́ẹ̀tì wọ́n ṣẹ̀ tún gbọ́ yé sí torí gbà ní covid-19 wọ́n ṣẹ̀ wá ń ṣe homeschool yẹn gangan nù lé ṣàfihàn wọn ọjọ́ àti àṣẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ní ìgbẹ́ òní kò bá bàtí ká jáde wallahu ta'ala alam tẹ̀síwájú àbá nínú báwọn obìnrin máa ṣe nínú máa lórí láṣẹ ọlọ́run òmàdúgbò wá ni wọ́n ṣe fẹ́ mọ àṣẹ ọlọ́run gbogbo wọn ti fẹ́ mọ àṣẹ ànábì ẹgbẹ́ wo lẹ́kọ̀ọ́ ẹ̀ ọkọ̀ wọn mọ̀ ọkọ̀ wọn tó bá mọ̀ tọkọ wọn ò bá mọ̀ ṣáájú kó tó ipá àwọn ẹgbẹ́ lórí ọkọ̀ ló jẹ́ kí wọ́n ti láwọn ẹ̀kọ́ yìí torí ara àwọn àbá tí wọ́n ṣe síra tí à ń kà lónìí tí wọ́n sì lórúkọ tó ẹgbẹ́ tíra míì sáàbà kọ ìyàwó ẹ̀ gangan ló kọ lẹ́kọ̀ọ́ yẹn tó gbé jáde ní tíra. inú tíra àbí inú sáré tí ló bá lọ àwọn afá àkọjá rẹ̀. ẹgbẹ́ tíra míì tí wọ́n ń ṣàlàyé ìyàwó wọn ló kọ́ wọn. mo kà pé ṣéèkì sẹ́mu tẹ́lẹ̀ yá gan obìnrin ló kọ láti Fátímà ọ̀rọ̀ bí wọ́n sọ ọ̀dọ̀ àwọn orientalist mo ti gbà òun ó ti pẹ́ àwọn 1993 nígbà ọ̀sùn strike Babangida strike 1993 nígbà ẹ̀ máa lọ national library lápúlẹ̀ kò sí skul kò sí kan bẹ̀rẹ̀ ẹjọ́ kò sí. Wọ́n apá tí mo kọ ní àdí bíbélù kẹ́lí àwọn àdí áfíìs níbi àdí ṣé ìfọwọ́ ní àlẹ́ áfíìs àgbẹ̀bẹ̀ bíbélù kẹ́lí àdí. àbí asàfihàn ṣéèkì islam ẹ̀kọ́ àlèjà òbí nínú àwọn ló kọ àwọn ìyàwó ẹ̀ kí ló kọ ẹ̀ àwọn tó kọ torí pé ń ó fẹ́ náà àwọn ọmọ rẹ̀ obìnrin ọmọ ìyẹn wá ń kọ́ tó ti kọ́ lọ́dọ̀ bàbá ẹ̀. àṣekì àti ṣèkì Albani rahimahullah ó lọ́mọ tó ń jẹ́ Uleza wòkà ọmọ yẹn ló máa ń bá ààrẹ tó bá kọ́ tán yóò kà á yóò wá alàlìbáni alìbáni ni ọmọ obìnrin tí wọ́n bá kọ síra tó wọ́n gbèrú pé bá mi yẹ̀ wò ẹni tí ó yẹ kí alìbáni wò bó ní mọ́ tiẹ̀ obìnrin alìmọ́ mọ́lì wàhíma olúwa wa kàtà wá àgbẹ̀ kúkú sọ fúnra rẹ̀ ṣàlàyé ṣàlàyé sọ̀rọ̀ sókè o táwọn ìbá bá ta àgbàtà pẹ̀lú ìgbésẹ̀ ìgbésẹ̀ tó bá jọ ń ka àgbàtà tó bá ń ṣe pẹ̀lú bàtà náà máa ń ṣe pẹ̀lú ìṣàkóso ṣẹ́gbọ́n nǹkan tó sọ wọ́n ní ọmọ obìnrin kan àlìmọ́ máàlì àlìmọ́ máàlì àwọn ló kọ sí bàbá ń pè ní mùwápọ̀ mú àká táì bàbá ń pè ní mú àká olùwé àbíjù tó kọ́kọ́ dé West Africa tí Buhari Muslim Nasai nítorí máa já kó tó dé wọ́n àta ìwátọ̀ ìlú náà ni wọ́n ló lọ́mọ obìnrin kan báwọn yẹn bá wá kọ́ síra yẹn lọ́dọ̀ wọn tí wọ́n bá ti ṣe ní ilé ìkọ́mọ yẹn ó wà gbá lẹ́kùn ìsìláwọ̀n mẹ́lẹ̀ fúnra ọmọ kó ti ṣe ní ilé. ta ló mọ̀ sí tó fi jẹ́ pé nígbà tí wọ́n kọ́ kó kùránì jọ ní kíkọ nígbà yá Abubakar tálẹ́ńtì wọ́n fún ní kùránì yẹn nínú olówó kùránì hapsọ kí wá nìdí tí wọ́n lọ fún hapsọ ní Quran yẹn yẹn pé ẹ gbogbo wàhálà táwọn sàábé ṣe láti kọ Quran lódìdí kéde wọn kọ láti kó jọ kó má jẹ́ pé inú agbárí nìkan ló wà mọ́ kó má jẹ́ pé ó wà lẹ́yìn ẹyọ káàkiri àwọn míì wà níbi ìgbòǹgì èmi òmíì wọ́n kọ́ síbi egungun gbòòrò tí yé omi wọ́n kọ́ sára àpáta òkúta bẹ́ẹ̀ wọ́n á kó ìwé ẹ̀jọ́ fi lo dídí tó tò. ìgbà tí wọ́n á kọ́ tán tó di ìwé ẹni tí wọ́n á lọ fún jẹ́ obìnrin Hafsa ọmọ sàbẹ bàbá bẹ́ẹ̀ ọmọ ìgbóni olùkọ́. àwọn àbúrò ní ìrùnúgbò lè kúrò ní kí ló dé tóbi jẹ́ kí Hafsa ni wọ́n fún wọ́n torí ó mọ̀ ọ́n kọ ó mọ̀ ọ́n kà. sẹ́nìkan bá lọ yí nǹkan bẹ̀ yóò mọ̀ pé wọ́n ti yí kìíní èyí tí wọ́n lọ bá aláìlá wàá dára yúkì ìlà anáhà yàní yíyà bí nẹ́fì ha kò ní ṣe àtẹ́gbò nǹkan ha sórí bá pé ẹ̀ ibi ń bẹ̀ kìí ṣe kọ́ yóò sì rí tó onye àwọn obìnrin ẹlẹ́kọ̀ọ́ wọ́n pọ̀ gan tàwárí ká mẹ́rin sọ nípa láwọn obìnrin kàtá náà ọkọ̀ <laughs> tí wọ́n mẹ́gbà ọkọ̀ ojókòó ní ọdún mẹ́ta ọdún méje lóbi kan síra nígbà tó kọ́ tán ìyàwó ẹ̀ ti sọ ọ́nù lọ́dẹ̀ jù ó sọ síra ló pé ṣé n tó nǹkan tó fi ráyè fún mi rè rẹ̀ ó ti jó wọ́n wà dáadáa ẹ́ nígbà wí wá ó kọ síra sí ọwọ́ ẹ̀ sọ sínú ṣe àbó bá dókítà ìmọ̀ tó ga ó bá ju ìdí èyí wọ́n nínú wọn ni bíbà wí ó kò sí àwọn gbogbo tí ìyàwó ẹ̀ lọ sọ ọ́nù náà ni ṣe òjò ráyè tó mẹ́ni. lọ́jọ́ wa fà aláti gbìyànjú ká tún wọn báwọn ìyàwó wa ṣeré ká máa dọ́gbọ́n fà ó sì lójú torí kò sọ àfà tó lè ráyè fún obìnrin fún ìyàwó tó ẹni tí èṣà fà that's just the key. bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá ti wà ní part of knowledge gbogbo ẹni tó wá yẹ pé ojú ọ̀nà ìmọ̀ ní bí pòfẹ́sọ̀ bí nǹkan kan ó lè ráyè fún ìyàwó tó ẹni ò lọ sí prọ́fù tó wà lọ́dọ̀ pòfẹ́sọ̀ kan obìnrin àwọn wo wọ́ọ̀kì prọ́fù kan ní ui ẹgbẹ́ náà ui kọ́ àwọn oṣẹ́ obìnrin yẹn pọ̀ pọ̀pọ̀ wọ́n á ṣe lójú kòkòrò bẹ́ẹ̀ nígbà ẹ̀dà báyìí orí kò pọ́ ó lélẹ̀ yóò lè ráyè ọkọ àtọmọ olùsọ́nù ó náà ti di kọ́kọ́rí ó lẹ́yìn tí mò ń wò yìí ó ní kò lè rí ààyè ọkọ àti ọmọ pẹ̀lú iṣẹ́ tó ṣe tó ń wò yìí ìfẹ́sọ̀ lẹ́ni náà sọ àwọn àfà ó dá ń sìn íńtánẹ́ẹ̀tì jẹ́ wa pọ̀ sí wàá kàn rẹ́ nìkan láti Canada tó mọ̀ rí yóò fẹ́ di WhatsApp message ẹlòmíì voice message ẹlòmíì Please, sir, uh, in your lecture, so, so, so, you said so, so, so, can you clarify that point? Ẹ̀yẹ òsìnímọ̀. Ìrìn ìbò jẹ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀mí ìdójútó láti USA. Omi ò ní dáhùn yóò rọ létí. My question is, as since a month with you, you have not responded, church. Please, I need your answer. Ló wá ní àwọn àbáwà lọ́dẹ, no, I want you, I want it from you, sir. Eh? ẹwọ̀rọ̀ kò mọ̀ yàn rí o question tó fẹ́ kò dáhùn ìwọ́dẹ̀ ń dọ́jú pé alfred yóò tó tẹ̀lé ọmọ owó ìgbà ní ìdí ọ̀yọ̀ ní gbogbo nínú àwọn obìnrin yẹn tọ́lọ̀ ní Wàdínà wà àwàrọ̀ tó lá ẹ̀tẹ̀lé tọ́lọ́run ẹ̀tẹ̀lé tàbí ọ̀rọ̀ kìí sí bẹ́ẹ̀. ẹgbọ́pọ̀lọ́ ẹgbọ́pọ̀ ànábì akẹ́kọ̀ọ́ tá a fẹ́ tẹ̀lé nínú ọ̀rọ̀ ọlọ akẹ́kọ̀ọ́ tá a fẹ́ tẹ̀lé nínú ọ̀rọ̀ ànábì àmà ìmọ̀ sí ní mútẹ̀síwájú bàlù gbogbo ẹnu la fi sọ tí ò bá sí mọ̀ kò lè sí development kò sì lè sí progress kò lè sí ìdàgbàsókè kò lè sí tẹ̀síwájú. Si ẹ jẹ́ kí n ṣàlàyé súnà gangan ló jẹ́ kí ìlú ó máa develop whether science or technology or whatever súnà gangan tá a bá bẹ̀rẹ̀ sí ka súnà tá a súnmọ́ súnà tá a mọ̀ sí jẹ́ súnà gangan tó bá lò ní òkọ́ súnà gangan yé jùpẹ́ tíṣọ́kù tó mọ̀ kan lẹ̀ kéèyàn nínú gbọ̀n kó jókòó kó máa ṣàtìkàrù lára àwọn súnà lọ́dọ̀ sí ẹ̀ súnà fẹ́ súnà máa fún wa ní financial breakthrough súnà ó jẹ́ ká lówó tí wọ́n bá ń ṣàlàyé ẹ̀ máa mú àpẹẹrẹ kan wá nígbà kan nílẹ̀ Yorùbá yìí ẹni tí ó ra tíra one thousand naira ọ̀gá ni kílọ̀ ẹbẹ̀ tíra wọn tẹ̀ tíra tá àwọn ẹ̀ka ní fàwákìú tíra tíra lè ṣe fàwákìú sakata aláàrí àwọn òfin náà sọ́ọ́ sí ẹ̀dẹ̀ àbírúsùlẹ̀ àwàlíyà kọ́lá ṣéwù tí ẹ̀bá ti ká òbí tí ó rẹ̀ ẹ̀ tó bá ti wáyá ọ̀rọ̀ aláàrí ìdí àtúnmẹ́ èlómi tí bá àfáìní ìsìn ti bá náwó gbígbé nílé kéwù yí tíra tí wọ́n ní kẹ́ rà ní símẹ́sà èlómi yóò yà lẹ́nu símẹ́sà tó lọ tíra tó lẹ́yìn pé wọ́n ní ọ̀fẹ́ wọ́n tó fún tíra tíra tó rà ní láti símẹ́sà ó pẹ̀lú sọ́síta bíi sixty something thousand naira lẹ́yìn ìdílé ké wọ́n jẹ́ pé wọ́n tún fún wọn ní tíra kéde ṣe jámí àlówà. àwọn ọmọ tó fẹ́ wọ bíi ìyá five ní mọ́tírásà wọ́n ní ọdẹ kọ̀ọ̀kan wọn tíra tó rà bí sixty thousand. ó lẹ́nu ní ìlọ ọmọ yìí sẹ́ni kó kéwù ẹ má rò pé bí ẹ ṣe é bá ní hundred thousand ìbátá àbá ìtọ́fẹ́ ṣírò tí ra ń jọ sí bàbá ní alùpùpù rẹ̀ ṣe nìtì láwọn kan lé ọ̀rọ̀ three hundred thousand lé ra tí àtọ́fẹ́ lò rẹ̀ kì í ṣọ̀rọ̀ eré kò rá. ibi tí mo wá ń lọ tí mo fẹ́ wá ń lò ń bẹ̀ ni pé àwọn brothers kan nígbà yẹn lẹ́mẹsẹ̀ wọ́n wá ń ta tíra láìbíìsì àwọn èèyàn wá ń ra tíra ǹjẹ́ ìwọ̀n brọ́dà yẹn gbàgbà bẹni tó lówó nídìí kíra títà wọ́n ra mọ́tò wọ́n fẹ́ yàwó ni wọ́n fi ń tọ́mọ wọ́n wá jókòó sí ṣọ́ọ̀bù jà. àlàyé súnà báwọn èèyàn wá ń tíra kiri èèyàn bẹ ká ah, kúrútù bíi tẹ̀sírì kúrútù bíi twenty volumes ibnu kẹsírì four volumes ẹ̀ tẹ̀sírì elé forty five volumes lórí tàbásírì nìkan látọwọ́ sókè àsúnà. 45 volumes irú sẹ́rí oòrùn sọ́yí muslim tí ṣe ìkádàmì tí ó bí ní ọ̀dọ̀ 45 volumes ẹmọ ẹgbẹ́ ń ta one thousand dollars as at two thousand and eh, sixteen tí mo mọ̀ sábùlọ́sí rúra ní Mẹ̀dínà one thousand dollars àbísọ̀ ọlọ́wọ́ ló mú lọ síbi tí wọ́n ti ń pa síra one thousand dollars sọmù ríyáàdì ni wọ́n fún ní change fún síra ẹ̀yọ̀ kan yìí. ẹ wá wo síra síra síra síra tí ẹ bá fẹ́ ra àlè ìṣe áàpù kò fẹ́ ra ó ti jẹ́ àmì ìlú wa kọ́ thirty volumes twenty volumes recently group kan wà tẹ́ fún ọkọ̀ mi sí mẹ́ńtọ́fíìsì tíra ní ọmọ ìpolówó mẹ́ torí àwọn tíra wà twenty five million mẹ́ twenty five million eight hundred thousand seven hundred thousand two hundred thousand sẹ́lómi ìwọ̀n òwe sáàbà fẹ́rí tó jókòó ní òṣì ń pàfà sáàbà bá pa kíláàsì yóò tó bá bẹ̀rẹ̀ sí ìlú aṣọ yóò láṣọ tó dájú sí lọ. as at 2002 2003 2004 ń kàrẹ́ yìí èmi ń jẹ gbèsè fifty thousand níbi kíra ẹ lọ́wọ́ two thousand two two thousand three kí thousand ẹ mo aṣọ àti bàtà ẹ rìn ní tó lówó dáadáa ń gbà náà torí màá wọ sàdábà pé aṣọ lọ sí gan ẹnìkan wá sọ fún mi pé mo ṣe ń sọ̀rọ̀ ní mo ṣe jáde ó ní mọ̀mọ́ kan ṣáàbà àwọn jẹ́ ń sọ yẹn náà aṣọ ìrádàrádà. mo dẹ̀ gbogbo aṣọ tó wà àti tókó sọ́rùn kò ra síra yẹn bàbá kà. sàgọ́dà yẹn olófà àwọn ará Kánò wọ́n ti di mọ́ọ̀tì mílíọ̀níà nídìí bí àṣìṣà ní Kasuankurmi tẹ́ bá lọ sí àgbọn ibi tẹ́ ti ń ta síra yẹn pé Kasuankurmi ní Kánò oríṣiríṣi níbẹ̀ èmi lọ ọbẹ̀ fúnra mi when I got to this town ìgbà rẹ̀ abẹ́kọ̀wé yẹn lára bí kí lálé fi kọ́ wọn yàtọ̀ sáwọn tí làá jọ táwọn èèyàn ń kà àwọn tí láà tí ó kọjá ní wọn bára ní ìṣòro ilé gbogbo wọn yẹn àwọn eléyìí àwọn èèyàn lè tètè mọ kéwù jẹ́ ìdòtí tí ọba dé mo láti lọ Kánò ní kúrúbì market mo wá lọ wo àwọn Arabic books ní modern ones tí wọ́n fi kọ́ ọ̀yàn kí kéwó fi rọrùn mo débẹ̀ mo lanu kàṣánkúrúbì òṣèlè yìí yóò gbẹ̀mí ọjà tó àkàrẹ̀ ní ọjọ́ òṣèlè yìí kò tó ṣọ́ọ̀bù èèyàn mélòó kan kà sọ mi fẹ́ tó wá dé kánò yìí ẹgbọ́rọ̀ gbogbo ọjà òṣèlè yíká rẹ̀ ní kò tó ṣọ́ọ̀bù èèyàn mẹ́ta ní ìsọ onítìrà ní kàìsàn kúrú mi ní kánò ọbẹ̀ kánò ló ti jáde owó bá àwọn tí ó bá fẹ́ wá ń táwọn èèyàn ń ta mẹ́gbọ́n sà ń sọ ńláńlá tẹ́tẹ̀ ń kọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n fi ń ta fúláwà kàṣọ ń kúrú ní àwọn ṣọ́ọ̀bù tí wọ́n ti ń ta tíra míì ju àwọn tọ́ tí wọ́n kó tíra sí fún títà ó ju àwọn tọ́ wọn yẹn lọ fẹ́sẹ̀ ń kọ́ ta gbogbo àwọn olùdákò fẹ́fẹ́ àwọn tọ́ tíra tí fi ń ta tíra ní kánò ju àwọn ṣọ́ọ̀bù wọn lọ fún ẹ tó bá lọ bẹ̀. tíra tí wọ́n wá tò sílẹ̀ àwọn èèyàn wá di nítorí pé wọ́n ń ṣàlàyé súnà àwọn èèyàn wá ń ṣojú kòkòrò àti nímọ̀ wọ́n wá ń rà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá ń ta tíra yẹn gan òṣàfà wọ́n wá ń kan nìyẹn apá kejì ń gbà táwọn àfà bẹ̀rẹ̀ sí gbógun tẹgọ àwọn àfà súnà tẹ mọ́ ṣẹbọ mọ́ ẹ má àwọn ń ṣàlàyé àwọn abásúnà wá ń ṣàlàyé ànábì sọ pé abásù sàúdà ó wà fún nǹkan báyìí ànábì sọ pé zaitun ó wà fún nǹkan báyìí bí ká máa ta àwọn òróró oríṣiríṣi tànábì sọ báwọn èèyàn ṣe ń ta nìyẹn tó wá di aspect of medicine tó ń pè ní alternative medicine ní ìsìn applied àwọn èèyàn tún ti di multi-millionaire billionaire nínú rẹ̀ àwọn èèyàn lọ Saudi Libya àwọn ìlera láti lọ ímpọ́ọ̀tù àwọn òróró yẹn tí ò sí ń bí táwọn tún tóbi ńlá dìgbà tẹ́ta káwà náà ni tí wọ́n ń kó sí in fact zaitun lọ́dọ̀ abad mo rẹ̀ kó ń tà ń bí o fún odidi oṣù kan kò rí wọ́n ní kò sí stock perfume original perfume pèsè níbi ìsìn tó bẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ so people àwọn tí ò mọ kéwù ni wọ́n wá ń ta àwọn àgbà ìṣúná wa lọ rà ẹ̀sẹ̀ bá tún ti wá bèrè kí nìkan kílẹ̀ pọ̀ pẹ̀ ìwó kọ́ lẹ̀ àwọn dẹ̀ lówó díẹ̀ láti ìfẹ́ ẹ̀sẹ̀ bá ti lọ sí ibi Dubai ó tó kó wa àbá àti ní kiri lọ́wọ́. owó wà ń bẹ ibùn ju fámásì kí ló dé tó fi dowó ẹgbẹ́ lánàá tá a bá bá ju aláwo orí fọ́ọ̀mù mi yóò sọ̀rọ̀ bá wa bí àgbọ̀mù kan ní ìsìn ó fi dowó àwọn àbá àti ní yàrá consulting room wọ́n ti ní pharmacy session mo mọ brọ́dà kan kọ́lọ̀ borí jẹ́ ó ti kú lẹ́kọ̀ọ́ nígbà stampede lọ́lọ́ kádàrà kẹ́kẹ́ ni mo lọ ọbẹ̀ báyìí yóò kọ kíní fún ẹ báyìí ni ó wà lọ sí pharmacy ẹ̀ kò sí tó bẹ́ẹ̀ lọ sàbẹ̀ ju àwọn abájú sàdá àwọn wọn àsọ bó ṣe lò ó ṣe ń ṣe ọ́. brọ́dà kan pè mí látẹ̀kọ́ ńgbà tá a bá yẹ kó ó sunkún pé ẹjọ́ ẹ fún wa lẹ́lòmíì sáà

tó lánàá bí ń sọ pé àti lọ ní súnà ó dọ̀run àṣà súnà ni tó ẹgbẹ́ wọn mọ súnà lánàá ni àbàbà tó ń ṣàdúrà súnà ọlọ́pàá náà dẹ́bọrẹ́ rẹ̀bídí àṣẹ ní ilẹ̀ gbé súnà mẹ́bí ga àdíọ̀ àwọn gbà súnà jáde àìmọ̀ súnà ni wọ́n fi sọ pé àti lọ ní súnà ó kò correct that aspect of medicine pharmacy àti ọba fẹ́ẹ̀tì tó wà ń bẹ̀ súnà gbé jáde àwọn èèyàn lò ń bẹ̀ there are so many aspects it Arabic gbogbo ẹni ni mo fi ń sọ kéwú ń ké lónìí èèyàn wá di táwọn èèyàn fi ń jẹun tó dowó yìí súnà ló jẹ́ kí kéwú gan pọ́pùlà lánàá bẹ́ẹ̀ bá ti ké súnà kéwú ọ̀lẹ́ ń ṣe mi. làwọn náà bí wá mọ́tàgbà mọ́lẹ̀ sápò torí àwọn èèyàn ó yẹ pẹrẹ rẹ àwọn àwọn náà wá wá iṣẹ́ rẹ̀ bá ti lọ lé kéwú nígbà kọ̀ọ̀kan mọ́ lé kiri ni wọ́n dàgbà mọ́lẹ̀ lórí tó bá délé wọn ò ká ọ́ sí tẹ́lẹ̀ kan bá ti wá fi ọṣẹ yẹ̀yẹ́ ọmọ yẹn wá rẹ́rìn-ín lọ ọmọ yẹn sọ rẹ́rìn-ín sáádà kí òsì ẹ̀rin eléyìí ti kọjá bẹ́ẹ̀ àwọn ọmọ ìṣàkíyèsí gbogbo àyíká kan ṣe yẹ̀yẹ́ wà lọ bá bá yẹ ọmọ rẹ náà sì lè kí lẹ́ni mo ṣe ní lọ tèmi ní àdàkùn ah, ẹgbà ẹlọ ọdún sí ilẹ̀ ìlú bàbá kò ní sí ìkọjá lọ́la gbogbo àdúgbò ti jáde ṣe kálùkù náà wá wá mọ́ sí ìgbà àbálọ́ àti ìjáde rẹ̀ bẹ̀rù wọ́n á ti lọ bí mọ́kàn lẹ́sẹ̀ láàbá súnà ló jẹ́ kíké wá di nǹkan yìí àwọn onísúnà ló wá jáde tí ó ń fọ́ arábíkì àwọn náà ń sàlàyé gbogbo sáyẹ̀nsì wọn farabiki sọ gbogbo courses social sciences wọn pọ̀ ẹ̀rí ládùúgbò sàlàyé education tẹ́ríyà tẹ́ríyà tuntun níyà jẹ́tẹ́yà níyà gbogbo kíni àwọn súnà ló wá gbé jáde ó súnà ló wá yan fada nam kẹfà àwọn náà farabiki bí kéwù gan wá tẹ̀ wá níyì kéwù wá dájì. súnà gangan ló jẹ́ kíkéwù yẹn kó tó wá níyì kó gbà yìí jẹ́ ibi tí àwọn skúù tí èṣe sùkúù mùsùlùmí láàrín ọ̀sára wọn tó wá ń gbà àwọn àfáà tún náà wọ́n bá tún kiri ẹni ẹgbẹ́ kèéṣe oṣù náà wọ́n wá ẹjọ́ àwọn àfáà tó mọ mọ́dá ní NYSC kan àwa skúù ti wá tábà lọ apply jẹ fún wa ní graduate Arabic ṣẹ̀rí àìrí wọn ní fún wa torí káwọn skúù náà sára ti búùkù wọn ti lọ rí wọn ẹgbẹ́ òdodo rí brother post graduate of Arabic Bayero, Graduate of Pakistan, Graduate of Arabic, Saudi Arabia, Graduate of Qatar, Graduate of Arabic. ala ọ̀lẹ́kọ̀ọ́ rí pé ọpẹ́ nursery primary school, our lady kìnní ẹgbẹ̀ ló wà. Ìwọ bọ́dà ìgbàlá Adúrúkẹ́ tó máa níbi jẹ́ NYC òsì láti ibi sọ bá pé ọmọ wá òkè ń bí pariwo ìjáàkì olóyè báwọn tù ní sára náà wá ní kọ́ mọ́mọ́ lè dábàá ẹmọ tọ́kì ẹ̀ yìí gbogbo ti pé ọ̀rọ̀ yẹn ti yá àwọn mùsùlùmí kọ́ mọ́ wọn bá borí wọn ní jẹ́ wá sọ́dọ̀ wọn wọn ẹ̀mọ́ ti bọnú a tún ti bẹ̀rẹ̀ sí sàlàyé pé ẹmọ́ ti bọnú wọn èé ìjáàbù ìmọ̀ kì í ṣe ṣáàtì tí ó ń tọ́kì tòtòrí náà súnà ló jẹ́ téèyàn bá tí wọ́n súnà gẹ́gẹ́ olómú ìtẹ̀síwájú ìdàgbàsókè tó bí dé di technology research fádọ́bí bá sọ báyìí ẹ ṣe research the application how do we use it kí ni a gbé sọ ìsàgbà àdàgbò ọ̀rọ̀ wa bí ilẹ̀ bá wà ọ̀sùn àlọ́lọ́dẹ́ bí o pé sínú ilé ẹ̀kọ́ tó kọ́ nu ilé lóbi jò ọlọ́run ṣàánú wa tomorrow, the evening, like ta'ala, we are going to continue after Tuwaji. Olè wá ní ìṣe ká máa sọ̀rọ̀ mí abala ní ìlú jáde torí ibi gan ti ṣàlàyé lánàá. Ọ̀tọ̀ ni tó tún gbé jáde báyìí. Bó ṣe sọ̀rọ̀ tẹ̀sí bí ìṣe rí nìyẹn. Bọ́lọ̀ náà ló fi máa yà àbájá ní wa. Gbogbo ìta sọ tó bá mú ọ̀dọ́ ta ló fi wá àbáyé. Ọlọ́run ọ̀fẹ́ lẹ́dàá wa. mọ́tò ọ̀dọ̀ ara wa títa ní ṣẹ̀tọ́n ọlọ́ṣà fúrídẹ̀ fún wa tó rẹ̀ tó wá ní owó lè ṣe mistake ọ̀rọ̀ tó sọ yẹn gangan ni àkọ́kọ́ mistake owó lè ṣàṣìṣe ọ̀rọ̀ yẹn gangan àṣìṣe ní fúnra ẹ̀ torí kó ti sọ̀rọ̀ ẹ̀sẹ̀ ọlọ́run yẹn ọlọ́run ilé ìṣe àṣìṣe ọba mẹ́ta kọba ní ilé ẹ̀mẹ́ta ń tọ́jú ìlàrí ọ̀túnbá ilé ẹ̀mẹ́ta ń tọ́jú واهدنا وافقنا الى الحق والى الطريق المستقيم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه كفواني جبوي abẹ ọlọ́wọ́ balẹ̀kẹ́ọ́lá kó gbà níbàádà fún yín o ọlọ́run kó gbà níbàádà o tó bá ti jẹ́ sára ló pin fún wa náà ọlọ́run fún ní núrù ìdáyà

wọ̀nyẹ akọ̀rọ̀mọ́ni mọ̀kọ̀rọ̀mí adúgbò ẹ̀ lọ́wọ́ ọlọ́run lẹ́yìn adúgbò ọ̀kẹ́ ẹ̀ ṣe ẹ torí wá tọ̀tọ̀ wà ẹ̀ ninety five naira láti láti change ẹ ti ń gbà ẹ̀wọ̀n kí ẹ ṣe nígbà tó fún wa lẹ́kọ̀ọ́ one thousand two hundred and eighty two nígbà tó fún wa lẹ́kọ̀ọ́ ẹ̀ eight hundred ẹ̀ wá ṣírò lẹ́kọ̀ọ́ yẹn pé ten litres every day five litres níbí five litres nílẹ̀ pa. Kẹ́yọ̀ owó yẹn ń sìn bá bá ti ọ̀pọ̀ ẹ̀ kó bí five hundred thousand. Ọlọ́run bá ní gbọ́wọ́ ẹ̀ ṣe, ọlọ́run ní tọmọ ẹ ṣe, tó wá jẹ́ ká rí jẹ́ ẹ̀kọ́. Àwọn tó jẹ́ lórí àwọn náà ọlọ́run gbọ́wọ́ wa sókè. Ó darí sí kí ọ̀rọ̀ fún wa àti gbogbo àwọn tá a jọ fẹ̀ sí Má